يوم القيامة لقد جاء الأنبياء بالهدى والبينات ودعوا إلى المكارم والمعالي وأعمال الخير فمن المكارم والمعالي التي جاء بها أنبياء الله بر الوالدين يقول سبحانه وتعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما حف ولا تنهرهما وكن لهما قولا كريما واخفض لهما جناح ذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رجلا جاء إلى رسول الله صلى الله عليه وسلم فقال من أحق الناس بحسن صحبتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك قال رسول الله صلى الله عليه وسلم إن من حبر البر أن يتبرح رجل أهل ود أبيه وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجلس ولد والدا إلا أن يجده مملوكا فيشتريه فيعتقه رواه مسلم هذا كيف الله عليكم كي الله orí ajẹ́jẹ́ tán ọlọ́run kuma bá nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam anẹ́bà Muhammad sallallahu alaihi wasallam lára wọn kan tí yóò máa ti síwájú nígbàtí wọ́n bá wọn sọ̀hábà sọ anẹ́bì wọn yóò pé ọ̀rọ̀ lọ́wọ́ bá ó lórí gbogbo ọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ sí lọ́wọ́ bá tó yẹ kí ìjọsìn náà kó èyí tí ní burú jù náà lámàrí òun náà ni àdáadáa lẹ́sìn annabi sallallahu alaihi wasallam kún gbogbo àdáadáa lẹ pátá àrùn ni gbogbo tó bá ti jẹ́ àdáadáa lẹ annabi lárùn ni gbogbo tó wá jẹ́ àánú bẹ́ẹ̀ bá ń ṣe o lè sọ̀rọ̀ musulumi gẹ́bí àwọn àlàyé tí a wa àwọn kankan pàtàkì tó yẹ pé ara tọ́pọ̀ ọlọ́pọ̀ èèyàn pé ara ẹ̀sìn lọ́wà òun náà ni al-akhlaq al-mu'amala bá àti ma ń bá ọmọ èèyàn wùwà ara ẹ̀sìn ni ara wọn kan tẹ́sìn wá kó sínú al-aqida wal-ibada wal-akhlaq àdíọ́kàn wa báwọn olójúwẹ́ kó rí àdíọ́kàn wa gbọ́rọ̀ sí dédé àdíọ́kàn tọ́lọ̀ fi Muhammad àdíọ́kàn tí Ànábì dúó lé lérí àdìọ́kàn táwọn sọ bá dúró lérí bí ẹ bá jí àdéhùn ànábì lónìí àbíkú náà dúró lérí àdìọ́kàn náà bí ẹ bá wá yẹ gòrò tó bá yẹ kó lórí àdìọ́kàn tàbí Muhammad lẹ́yìn táwọn sọ bá rẹ gbọ́yé ìwẹ̀ ní bẹ́ẹ̀ á ló ti kó nu hálù súnà kọ́dà òun ilé sàn ní káàdì nínú ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìbáadà ìjọsìn wa á kírun á gbáwẹ̀ gbogbo ìlànà ìbáadà á rẹ̀ sí èyí tó sì kẹta rẹ̀ ó náà ni ìwà bá a ti máa bára wá wù bá a ti máa bára wá sàṣepọ̀ ẹ̀tọ́ kálukú àbíká fún àwọn aláwọn ẹ̀tọ́ yìí pọ̀ láti ṣàlàyé ìwọ mùsùlùmí sí mùsùlùmí ọmọ ya rẹ̀ wa ni ó fi ni a sọ ìwọ ẹni tó àwọn aládùúgbò wa àbí kápá wọn náà ní ìwọ̀ wọn lára àwọn ìwọ̀ àwọn tàbọ̀rọ̀ fún ní ìwọ̀ òun náà làwọn òbí wa méjèèjì àwọn òbí náà bí wa àwọn náà ní ìwọ̀ tó fẹ́ lọ́wọ́ wa ìwọ̀ táwọn òbí fẹ́ lọ́wọ́ wa yìí kèése ń ti torí pé wọ́n jẹ́ mùsùlùmí kọ́ ní agbọ́rọ̀ fáwọn òbí wa níwọ̀ wọn tó bí wọ́n jẹ́ mùsùlùmí kèése tó lélẹ́yìn ìwọ̀ ọ̀tọ̀ lèyìn sí mùsùlùmí sí mùsùlùmí àmọ́ ìwọ̀ òbí ọ̀tọ̀ ìwọ̀ òbí tánikà fún òbí yìí ní ẹ̀tọ́ rẹ̀ kèése nítorí pé ní ah, àwọn òbí yìí wọ́n náwó lèmìlérí wọ́n sì ṣe dáadáa torí ẹ̀tọ́ wọn torí pé àwọn ni wọ́n ṣe sábà bí ìwàláyé wa ilé lagbọ̀rọ̀ bọ́yé o torí náà fi ní àṣì dára sóbí nítorí pàwọn náà ṣe sábà bí ìwàláyé wa ni kìí ṣe tó jẹ́ mùsùlùmí tẹ́kọ́ tó ni a jẹ́ pé tó bá dé bá ti ṣe mùsùlùmí òbí ní sí kò ní wọ̀sáfẹ́ fún gẹ́gẹ́ wọ́n jẹ́ káàfìrí fún wọn lọ́wọ́ wọn

àwọn òbí wa ò hàn wá lè mọ̀ tó bẹ́ẹ̀ wọ́n ohun ẹlòmí lè mọ̀ tó bẹ́ẹ̀ tí ó fi ní ẹ̀gbọ́ kó wádé náà kálukú lọ kí ẹ̀ yóò wá kókó lọ lọ sí súnnanta ìyá àbú rírá máa sípè fánàbí Muhammad kọ́ tún lọ́bẹ̀ mẹ́ lérí ibùn yóò tún máa sípè fún àbú rírọ̀ bí sí máa Abu Hurairah lọ sọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ìgbà tí ó fi dé ìyá rẹ̀ wọ́n ṣépè fún ẹsẹ̀ ṣépè fún Ànábì Abu Hurairah sì ń sọkún ó wá sọ pé ìpàlọ̀ sọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam fi à Ànábì kí ló ṣe ọ́ ó ní ìyá mi ni kò sí tí ó sọ lónìí àmọ́ wù mí kan ó sì bẹ fún ìyá Abu ó sì gbà sílámù àbúrẹ́ra wa ń lọlé nígbà tí ó délé orúkúyà ti ń wẹ̀ lọ́wọ́ ìyá ní tánú ó lè mi ọmọ ní dúó ágbẹ̀ Muhammad fáslámat wọn sáàkùn àwọn òbí wa ní ìwọ̀ wọn kìí sí nítorí pé wọ́n tó jà tàbá lóbi tó bá lọ jẹ́gẹ́ fèrí a mọ̀ pé ìwọ̀ yìí á fún ìwọ̀ táà ń fún kìí ṣe tó kó jẹ́ mùsùlùmí nítorí pé òun lọ́lọ́run fi ṣe sábà bí ìwà láyé wa ni èyẹ́ lè gbọ́ ní tàbíyà tó bí ìyá ìkọ́ọ̀tì kọ́dọ̀ náà ló lọ ńlá níyà tó jí ọ nígbàtà fún ọrùn tó ń ti bẹ́ẹ̀ náà bí ya ibá wá tọ́lọ̀ rẹ àfikọ́ sí dáadáa sí ọgbọ́n tó gẹ́gẹ́ kílẹ̀ ẹgbà lọ́wọ́ mi lónìí kílẹ̀ ẹgbà lọ́wọ́ mi ẹ ní tẹ́gbà hàn dáadáa tí wa táwọn òbí ọ̀tọ̀ ìwọ̀ wọn nítorí pé àwọn náà ṣe sábàbí ìwà láyé wa ọlọ́wọ́ bá sí ká púpọ̀ tàbáwọn al-Qur'an al-Karim àwọn ọgbà ayàpọ̀ hàn tọ́mọ̀ bá ti ń sọ pé èmi nìkan ni ẹ máa sìn èmi nìkan ni ẹ máa sìn yọ́sìn fún tọ́mọ̀ bá ti ń sọ bẹ́ẹ̀ in tọ́mọ̀ ma fẹ́ sábà tẹ̀lé ni pé àwọn òbí ní o ẹ̀sìn sí wọn àmì tọ́lọ̀ ma fi tàbí tẹ̀lé tí ẹ̀ nígbọ́ tó bá ti ní èmi ni ẹ máa tẹ̀lé àṣẹ mi yóò àti tàbí ẹ tẹ̀lé àṣẹ ànẹ́bì àmúkọ́lọ̀ bá ti ń sọ pé èmi nìkan ni ẹ máa sì jọ́sìn fún ẹ̀gọ́ ọ̀sífẹ́lò mi ìtọ́lọ̀ sá máa fi ń tẹ̀lé òun ni pé àwọn obìnrin dọwọ́ yín ẹ̀sẹ̀ ra sí wọn ìlákàkún ni yóò sì tún jẹ́ ẹ̀kọ́ sí bẹ́ẹ̀bẹ́ fáwọn òbí náà illa iyyah

wa bil walidayni ihsana àwọn òbí ẹfọ́n náà níwọ̀n tí wọ́n náà kí ni wọ́n tàwọn òbí ọlọ́run sí lọ́rọ̀ èèyàn fún wa kásìbẹ̀lẹ̀ káàkiri dáadáa sáwọn òbí wa ọlọ́run imma yablughanna indaka al-kibar ó ìkánà àwọn méjèèjì ló dàgbà ní àbáwọn méjèèjì ló dàgbà sí ọlọ́wọ́ fala taqul lahuma huffin gbólóhùn sí kíyàn ká gbólóhùn tí ó kẹ́ kéré jù ní pé bákàlẹ́kẹ́tẹ̀ kíyàn tẹ̀ wọ́ sí ló fẹ́ kéré jù náà ọgbọ̀rọ̀ dánwò sáwọn òbí rẹ̀ dépò ọgbọ́ ajágbé máa ọgbọ̀rọ̀ jágbé máa òbí rẹ̀ wọn ò gbọ́dọ̀ wọ́n ń sẹ́ kọ jẹsàn mẹ́lẹ̀ wọn ò gbọ́dọ̀ pí ọ́ kọ rojú kókó wọ́kú láhùnmà kọ́ lánàá kàríma bọ́ bá fẹ́ sọ̀rọ̀ sáwọn òbí rẹ ọ̀rọ̀ tó dáa ní kó jáde lẹ́nu rẹ sáwọn òbí rẹ gbogbo tó bá sí sẹ́mà ìgbà tó bá dàgbà gẹ́gẹ́ òun la àsìkò tá a sàǹfàní fò bí àwọn gbà tó bí èdè ìdàgbà àǹfàní òun láti fún bàbá ńlá bàbá lóhun ránṣẹ́ àlọ òun náà lè fẹsẹ̀ rìn lọ fún rẹ̀ bàbá lọ ní fún oúnjẹ òun náà lè jáde kó lọ ṣiṣẹ́ fún rẹ̀ àmáwọn àsìkò kan bẹ òbí yìí kọ́dà ibi tó bá wà ibi tó jòkó sí ibi ẹ̀rí mọ̀ yàgbẹ́ sí ó ti padà sọ́dún ó ti padà síwé ó lè sùn kó tọ́lé ó lè sùn kó yàgbẹ́lé ọ ni ó sọ̀rọ̀ mí kò ní bá mú àsìkò tọ́lọ̀ bá ń sọ gbogbo tó bá ti mú kó rí rán se mọ́ sọ̀rọ̀ tí ó dásáwọn òbí rẹ̀ bọ́lẹ̀ tí a ti bá wà láyé mọ́ Muhammad sallallahu alaihi wasallam anábì ni rúgbùn amfù Ah, ó mọ̀ sí rí ibú wọ́n fi mú rẹ̀ gbólẹ̀ o anẹ́bí wá rí mẹ́ta eléri ibú èèyàn ni talentọ̀ òun lẹ́yìn táwọn òbí rẹ̀ méjèèjì àbí kan náà méjèèjì wọ́n darúgbó sí lọ́wọ́ wàrà lè jẹ́ so àsìkò tí yẹn lè rí àlìjẹ́nà látọ̀dọ̀ òbí òun àtọ̀tọ̀ bá dàgbà lásìkò tó yẹ pé tán bá ń ṣe yóò máa ríyàn lá láti ọdún wọ́n ti ń ṣe pé náà ẹ̀yìn àgbàlagbà lẹ́wọ́n ṣe báyìí láwọn àsìkò ní àwọn òbí rẹ̀ lọ́wọ́ rẹ̀ o àwọn òbí rẹ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ tí ó dá ẹgbọ̀rọ̀ sọ sí wọn waqul lahuma qawlan karima bẹ́ẹ̀ bá fẹ́ sọ sáwọn àlèdá ọlọ́lá àìbámá pẹ́pẹ́ tàbí dá ọlọ́lá owó ni àìbámá ìtàbí dá ọlọ́lá o lè jẹ́ ìsìn àìbámá ìtàbí dá ọlọ́lá o lè jẹ́ ìmà gbogbogbò tán bá wà tẹ́fẹ́ ipò tí wọ́n fi ọ́ sí òun ni gbogbo ẹgbẹ́ ìyá rẹ ẹgbẹ́ bàbá rẹ àbíkán tẹríba fún ọ mọ́dí ogun ọwọ́ ọlọ́wọ́n ń sọ fún wa pé wà fíd láhùnmá jẹ̀náhà tó yìí nínú rahma ìyá apá rẹ méjèèjì rẹ̀ lè fáwọn òbí rẹ̀ kò ní ọkúnlẹ̀ fún wọn o tó láfà mí ó túbẹ̀ nísìnyí yóò rí ọgbọ́n ẹlòmí ipò ní ó wà wọ́n lóbìnrin ẹ ń bèèrè rẹ̀ yí a nìkan jẹ́ ògùn ta ṣẹ̀pẹ́ kò respect àwọn òbí rẹ̀ nú gbogbo pọ̀tọ́ bá wà fáwọn òbí rẹ̀ ní ọwọ́ wọn yẹ̀rí apá rẹ̀ méjìlẹ̀ fún wọn ọlọ́ntà ni ọwọ́ pàdé ìyá tí ìyá rẹ̀ wá ń rẹ̀ rúbọ̀ bàbá rẹ̀ wá ń rẹ̀ rúbọ̀ ìwọ́n àwọn ọmọ kéwú tẹ̀lé lẹ́yìn ìwọ́n àwọn ọmọ sẹ́rẹ̀ wọ́n rọ̀gbà káyìí واخفض لهما جناح ذل من الرحمة fún ara rẹ̀ ni ó gbẹ̀rù lérí òbí rẹ̀ kíkọ́ wà ní pé ní ọyá abrahamani rá gbẹ̀rù ní alájí ìwọ ni ọgbà ìyá rẹ̀ ni bàbá rẹ̀ ni tí túnmọ̀ pé rẹ̀ ìyá apá rẹ̀ lè fáwọn òbí tó bá ti ṣe báwọn ní àyà bàbá ńlá kọ́dà ó dúkọ̀ ọ̀dọ̀ bá rẹ̀ lọ ọmọ ni ó rọ̀ fáwọn òbí rẹ̀ púpọ̀ jù ó pàwọn òbí rẹ̀ púpọ̀ jù ẹ̀rá àmọ́ lékéwù ti pọ̀ lẹ́yìn rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà ó sì bẹ̀rù lérí ìyá ẹ̀ àbọ̀wájú òkó wàtàwọn ọmọ rẹ̀ ìyá àti wọn rẹ̀ rúbọ̀ bàbá ti ráwọn rúbọ̀ ọwọ́ ń fi àwọn ọmọ tiẹ̀ kán lọ gbẹ́rù fún ìyá tiẹ̀ àwọn ẹ̀kọ́ bí ẹ bá báyìí ṣe ọ báyìí là pẹ̀lú ẹni o báyìí là ń ṣe pẹ̀lú òbí ẹni

ìwọ ni ọ sí kọ́dẹ̀ ló ń bí adébá díkọ́ àfọ́sọ pé ah, ní ìsìyàbá àfọ́sọ ah, ah, kí bá ní fọ́sọ wà lájí abẹ́ ìmọ́tẹ́ sọ ni tí lọ bí sẹ́ èyí eh, àwọn àbúrò mẹ́lẹ̀ nígbà máa fọ́sọ subhanallah ọmọ bóyá àǹfààní ńláńlá àǹfààní ńláńlá lọ́nà fẹ́ sísá látòbí látòbí rẹ̀ fún ẹlòmí erí ibú ọjọ́ kan náà ni ó ṣe o ẹlòmí tó bá ti ṣe rírí náà ọjọ́ kan ló ṣe rírí o torí àdúrà táwọn òbí bá ṣe fún yàn anábì Muhammad sallallahu alaihi wasallam anábì ní ìmọ̀ ọgbà ni ọlọ́run fi sábà bí gbígbàdúrà sóbi ọmọ sọmọ ṣẹmọ́jájọ́ ara lójú sáwọn òbí wa látọ̀dọ̀ Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run tẹ̀síwájú ọlọ́run ní kọ́dà báwọn òbí ẹ bá tún kò láyé sàdúrà fún wọn wá kò rọ́bì ìrìnàmọ̀kọ̀mà kàmọ̀rọ̀ bẹ̀yà ní sọ̀gẹ̀rọ̀ ọlọ́run bá ń kí àwọn òbí méjì bá ń sun wọn dáadáa bá ń kẹ́ wọn èyí wá ti kú wọn bá ń kẹ́ ọlọ́wọ́ akọ́ ní kíkẹ́ òní bọ́ ṣe ń kẹ́ èmi náà bí wọ́n ṣe ń kẹ́ mi tí wọ́n rọ̀ fún mi nígbà tí wọ́n kékeré ẹgbà tàbí kékeré àwọn òbí wa máa ń kí àwọn pọ̀ irú kíkẹ́ òun gangan ní tọ́rọ ọmọ kò sí fáwọn òbí mi yẹ pé tó bí rẹ tó bá tó kú tán wọ́n tó ní ìwọ̀ tó mẹ́gbà lọ́rẹ̀ láyà ní sọ fún kèé sáyé nìkan láti níwọ̀ tó mẹ́gbà tó bá tún kú tán wọ́n ní ìwọ̀ tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ nínú ìwọ̀ tó wọ́n gbà lọ́rùn rẹ̀ tó bá kú tó bá kú òní pé tó kọ kírun sí wọn lá kọ́rọ̀ tó bá láǹfààní àti ìwọ̀n kọ wẹ̀ wọn àwọn tó wa èyí tí ń bẹ láyé nù wọn wọ́n sábà sànù wọn bá kẹwọn ti bọ́ sálẹ̀ bọ́sàbà kẹwọn náà bọ́sì kí àwọn ọ̀nà kékeré ọlọ́ وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم الحمد لله والصلاة والسلام أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدعوك فلان عليكم كيالان وبعد محمد صلى الله عليه وسلم ọ̀rọ̀ ìwọ àwọn òbí méjì ó náà ni a ń sàlàyé fún wa lọ àwọn òbí méjì tàbárẹ́ tí wọ́n ń ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì kó máa jọ lójú o kó máa jọ lójú o alhamdulillah ìmú mo sí báyìí fún yánu má rí rẹ̀ ààrẹ pọ̀ sí kankan kò sí ń tọ́ lé ṣe fóbi láyé yìí tó lè ṣe tó lè ṣe lè dín tó ẹkọ́ san lẹ́sàn lórí ẹ̀ kò sí tọ́ lé ṣe fún wọn ọwá lè bèèrè pé bá pẹ́sìtì fún wọn kan àríwọ́ ọlọ́run bá wọn èlò lẹ́sẹ̀tì wọ́n lè rò pé gbogbo tó ti tọ́ mi láti jọ iná ìbá kàkúlétì ẹ̀ àá èlò ni kọwa kàkúlétì ẹ̀ báyìí rẹ̀ látàí lásán lọ fi wọ́n ọlọ́mọ tí ń sọ àyè lásán tí wọ́n ní fún ọ̀lẹ́sanwẹ́ ìtọ́jú ìmójútó tí wọ́n ṣe fún ọ̀lẹ́sanwẹ́ bọ́yọ̀ bá ti dárọ̀ ọlọ́pàá bá ti dárọ̀ òjijì táwọn òbí ìbámójútó

ọmọ ò lè san òbí ẹ̀ lẹ́san pé á ah, dìde wàhálà tẹ́sẹ fún eré ọmọ ló bẹ̀ àyàfi tó bá lè ṣe kankan nígbà tó bá lè sọ́ra ẹ̀dẹ́ ń fáwọn òbí rẹ̀ wọ́n bá lè tàkántà wọ́n sì lè yọ ọmọ wọ́n lè sọ́dọ̀ ọmọlúwàbí kan sọ́dọ̀ ọmọlúwàbí ìgbàun gangan tó bá báwọn òbí rẹ̀ bá rí bá lọ́dọ̀ rẹ̀ ìgbàun lọ tó lè san wọ́n lẹ́san wàhálà tó ṣe lórí rẹ̀ tó sọ àìlẹ́rú fún wọn àwọn remote control rẹ̀ wọ́n ni ó wà sáláàrì tó bá ti gbà àwọn ọdún ọdún bọ́tì náà rẹ̀ ìtàkùn ọba àtà sáláàrì tó yíbọ́ ti o 90% bẹ́ẹ̀ àwọn ọdún control rẹ̀ dúkìá rẹ̀ àbí ẹrú ó lọ́pṣẹ̀ ni ó bá sọ ààrẹ dẹrú fáwọn òbí rẹ̀ tí ó kí bá sì lè sí ọ ní kí wọ́n sí ọ ìgbà lọmọ ló tó sanjọ́ fáwọn òbí ẹ̀ anábì ló ń bẹ̀rù sallallahu alaihi ọgbà ìrísí kò sí tọ́ lè máa ṣe fóbì rẹ̀ méjèèjì tó lè jọ lójú ọ̀ tí sin kankan tó rẹ̀ tó lè ṣe bẹ́ẹ̀ tí ó sọ rẹ̀ dẹ̀rù fáwọn òbí ẹ̀ méjèèjì ó sọ wọn báwọn òbí ṣe náwó lé ọ lérí tó àwọn ọlọ́kọjá àǹfààní ààrẹ omi ìta nǹkan ní ẹ̀ pé kọ́ lọ léwe ọ̀rọ̀ pé nǹkan tó ná tó tàyé ọmọ tó ti bọ́ fún látara rẹ̀ pé ọ̀rọ̀ kan jẹ ohun wéyìn náà wọn lọ́kọ̀ jẹ lẹ́yìn náà àwọn ọmọ gẹ́gọ́ ń kókì kò ráṣẹ́ ti fún ya rẹ̀ létí ràbóbìnrin pọ́wàrà ara fún ya náà pánlá gidi wáyé lọ́ra fún ya kílẹ̀ ìse àbí ẹlòmí ò ti ẹ̀rùmí ẹ̀ láyé anẹ́bì ló sọ bá àwọn sallallahu alaihi wasallam tá lè mọ̀ pé à àwọn òbí wa ní òmìnigbà lọ́wọ́ wa ẹni tó lọ́bá ní Muhammad sallallahu alaihi wasallam ó ní wà nẹ́bì inú gbogbo àwọn ẹ̀dá tí ń bẹ láyé ta ló yẹ kí máa ṣe dáadáa sí jù pé mo fẹ́ ṣe dáadáa sí yan o ta ni ṣe fún anẹ́bì ní ìyá rẹ̀ ni o ní dáadáa tó fẹ́ ṣe fún yàn báyìí ìyá rẹ̀ ni ó sí ọ̀fẹ́ ran yàn mọ́ká ran yà ẹ̀ ọ̀fẹ́ kọ́lé fún yàn kọ̀ fún yà ẹ̀ ọ̀fẹ́ òkúta mo lè fi àṣírí mi sí lọ́dọ̀ ìyá ẹni ó lẹ́yìn náà ta ló tó kú ó tó bí ànẹ́bì bẹ́ẹ̀ ànẹ́bì ni ìyá rẹ̀ ló tó kú ànẹ́bì ò mẹ́sẹ̀ lómi kò dámọ̀ lómi ìyá rẹ̀ náà tó ni ẹ̀ẹ́ ọdá tó tún ṣe fún ìyàwó ta ló tó kú ànẹ́bì ni ìyá rẹ̀ ó wà kàmá bẹ̀ ńgbà náà bàbá bọ́nà ti kẹrùn kọ́nà jí káwọn ìyá wá jèrè wá o kọ́nà jí ká jèrè wá o ká gbìyànjú ká pé ìwọ wa fún wọn ó sọ lẹ́ẹ̀kan pé táwọn òbí bá tó kú a ní àwọn ọwọ̀ táwọn pé fún wọn ẹnu omi bí alẹ́bá ti kú bàbá alẹ́bá ti kú yóò máa dúpẹ́ fọ́lọ́run wọ́n ti máa ń kíra wọn lẹ̀ inú o tàbí àríwá múlárúgbó ìsìbáhánàlá kílẹ̀ àwọn ọ̀rẹ́ wọn àti àbáríkà rẹ̀ o báríkà tẹ́wọ́ orí bọ́ fún nù àwọn ládá fún tọ́jú yáyì tọ́jú yáyì tọ́jú yáyì dáadáa ládá tí ń gbà lára yáyì tó dínkù nù àbíkílẹ̀ ń gisi kókò eríre pé yà rẹ̀ kú ọ̀dà kò tán síbẹ̀ tó ẹgbẹ́ wàhálà lórí jẹ́ pé wàhálà rí wàhálà àwọn òbí mo sọ pé ọmọ sàdọ́ fún wọn ọmọ sọ́dọ́pọ̀ fún wọn sàárà kí sàárà tẹ́ mọ́ sí ń lú yíó tẹ́ pàtítì rẹ̀ tẹ́tẹ̀tẹ́sì tí a kọ́nà àdúrà sàdúrà fún yí àwọn àfá àwọn ìwé lè nǹkan fún ara rẹ̀ bọ́ ti ń sàdúrà pé ọlọ́run ń fẹ́ gbá ń fáwo àwọn ọmọ mi mo fẹ́ kórí fún wọn lélẹ́yìí máa rántí àwọn òbí ẹran bí nínú náà tàn sọnù kébí kọ́ pa àwọn àfá àbí kọ́ má tìjọ tí wọ́n kú bákan náà àwọn méjèèjì mọ̀lẹ́bí tó ẹgbẹ́ àwọn náà mójútó bàbá rẹ̀ ni ń mójútó mọ̀lẹ́bí wíwà tó wà láyé ó ní ojú kúkú mọ̀lẹ́bí wọ́n já ọdọ̀ ọ̀fẹ́ náà ọgbọ̀ ọ̀já lẹ́yìn rẹ̀ wọ́n tó mójútó pé bò lòsí ní já tọ̀ oúnjẹ́ àwọn àbáyẹn tráàbù lọ tí wọ́n ń torí mọ̀lẹ́bí tí wọ́n lọ́rẹ̀ ó pẹ́ ti dàrú bákan náà gbogbo àwọn tó bá jẹ́ olólùfẹ́ bàbá gbọ́nà lọ mú kan lọ́rẹ́ nu wọn ni bọ́lọ̀ fẹ́ mọ̀ kan nu wọn náà ni tẹ́ máa rántí ara yín torí pé máa rántí ara yín pẹ̀lú àdúrà níjọ́ bá ti rí ayé pẹ̀lú àwọn olùfẹ́ àbáyé báyìí náà àwọn alájí ẹjẹ́ kó sábà mọ́ná kátó mẹ́ta kàfí ẹ máa rántí wọn gbogbo bá mi àti àdúrà ni òun là Nabi sallallahu alaihi wasallam nínú dáadáa dáa ní ní jẹ́ dáadáa jù tí a lè se fún òbí yàn nígbà tó kú tán òun lè kó jẹ́ pé àwọn bí tí àbáwá bá ti ní olólùfẹ́ ká má jẹ́ kí fẹ́yẹn tán síbẹ̀ káyí kí fẹ́yẹ ma kọ̀ntínú lọ ní yọ ọ̀rẹ́ bàbá rẹ ní ọmọ wa lọ tí o bá tó síná àwọn ìwà sí ṣúmọ́ àwọn náà àwọn ọmọ wọn tẹ́ bá lè ṣe dá pápátá àwọn ọmọ yìí ni bí wọ́n náà sì ní ẹfẹ́ kanú lé òní fi rẹ́gbúra yìí sì fẹ́ òun ò ní tán bẹ́ẹ̀ kò síjọ́ tẹ́ bá sọ̀rọ̀ kọ́là bẹ́ẹ̀ jà kọ́là fún àwọn bá jà lọ́fẹ́ parí ìjà fún gáà ah, ọlọ́run àwọn alájígbà tán fi bẹ̀ láyé kọ́là bó ṣe ilé ìtẹ́mọ̀ sí fún ọ náà ni tá ẹ̀yà kó sàdọ̀ fún ọ náà gbogbo tá bá sọ ẹ wá sàdúrà fún wọn kò sí àrùn tí wọ́n ní àdúrà tí wọ́n bá ṣẹlẹ̀ torí pé àwọn òbí wa àwọn òkú wa nínú tí wọ́n ń lọ́dọ̀ wa ò ní àdúrà wa àdúrà wọn sàfàní fún wọn o òun là níbi sallallahu alaihi wasallam níbi ká máa sàfàní fún wọn ká máa sàfàní fún wọn nítorí lè àwọn òbí wa jẹ́ ká gbìyànjú ká máa pé dáadáa tábà ń ṣe bóbi náà alẹ́ fi Ànábì sallallahu alaihi wasallam ó sọ pa àwọn mẹ́ta kan fún wa àwọn mẹ́ta yìí wọ́n kó síbi bóyá bí kòtò kan àpáta kan wá rẹ̀ lókètè yí lórí kò jẹ́ kan lè jáde mẹ́gbà tí wọ́n jáde àwọn mẹ́tẹ̀ẹ̀ta géńdé wọ́n wá ti àpáta yí lágbé kan jáde mọ̀rí jáde wọ́n ti ti mọ̀rí jáde géńdé mẹ́ta ìkẹ́ni dáadáa tẹ́lẹ̀ kọ̀kan se fọ́lọ́n ẹjá bìbì ọlọ́run alákọ̀ọ́ rántí tí ẹ̀ gbà tó ń rántí olóhun rántí pẹ́ nìkan bá òun ṣiṣẹ́ kò gbowó òun wá gbó rẹ̀ pamọ́ gbà tó ń fó rẹ̀ pamọ́ òun wá bá fi ra àwọn nǹkan ọ̀sìn àwọn nǹkan ọ̀sìn àwọn nǹkan ọ̀sìn tó wá pọ̀ gbà tí ó dé tí ó bèèrè owó rẹ̀ àwọn nǹkan ọ̀sìn ní òun kó fún ó ní wọ́n lọ́n ẹni mo ṣe yìí ká ní mo ṣe torí wọn náà ní ni wọ́n kó lùwà láì anẹ́bí ní àpáta ń sì rárá sí díẹ̀ àpáta táwọn èèyàn sí tí ò sí ó sì sí pẹ̀lú àṣẹ ọlọ́ àti bí kọ́nà dínkù náà ni kó sì fàyà kùn ó sì sí kìí sí tàn lásán ohun anẹ́bì ṣe èyí ṣe bí àgbé àwọn ẹ̀sà gẹ́sà pé ọkùnrin bó ti gílà anẹ́bì sọ fún wa ó mọ̀ pé ká mọ́ yẹ̀yàn jẹ ká mọ́ mẹ́lẹ̀ ẹ̀tẹ́lẹ́tọ̀ mọ́ ti wa alẹ́ fi yọ́ránù wàhálà pé ọlọ́run wàhálà tí mo wà yìí ó lè mọ́ jẹ́ wàhálà tí ẹ fi ẹni mọ́ fọwọ́ sí báyìí náà ó lè jẹ́ wàhálà ti bí sẹ́ ó lè jẹ́ mọ́ tí mo lọ́run náà nítorí wàhálà tí mo wọ̀ yìí ọlọ́run wọ́n lágbẹ́tọ̀ ẹlọ́tọ̀ ilé mọ́ tèmi yọ ipò yàn ẹni kejì òun ní gbogbo olú àwọn ọmọ rẹ̀ tó wù fẹ́ àfi ọmọ abìnrin tó jẹ́ ọmọ ọkùnrin nìkan wọn fẹ́fẹ́ òun sì ló fẹ́ wọn lóhùn fẹ́hùn ó sì dìjọ́ kan ó bá ní sòrò ló bá wá bọ́ bá tọ́ bá ti àmọ́kọ́ àbúsẹ̀ kan jẹ́ kọjá bẹ́ẹ̀ láti máa ń ṣe ohun bẹ́ẹ̀ máa ti bá wà láwọn ọlọ́dún ìgbà ìdí wà láti dínà nù ẹwà jẹ́ ẹgbẹ́ ti máa ń jà obìnrin ẹbẹ̀ ọlọ́run o alábìnrin ló ń gbọ́ ó sì kó nǹkan ti wíńdò ó sì tí wọ́n bọ́ rálẹ̀ ó sì sùn alábìnrin lérí ó kú kó mú abẹ́rẹ̀ sábẹ́rẹ̀ ní alábìnrin ló bẹ̀rù ọlọ́run o bẹ̀rù ló gbọ́ lásán ara rẹ̀ sì wálẹ̀ níbi tó bá ṣẹ́ dé o kọ́nikó bẹ̀rẹ̀ ọlọ́run ṣe kó bẹ́ ọlọ́run tàà lóòtọ́ nínú yàrá rẹ̀ tí o máa fọ́ létí mẹ́lẹ̀ ọmọ tán sọ ó sì rárá wálẹ̀ ó sì sọ̀kalẹ̀ ó sì ní kó máa lọ kò bá nìkan máa jọ́nà kò sì gbá tó fún ó ní wọ́n mo sọ ní mo ṣe yìí ká nítorí tí wọ́n náà bá mo fi ṣe yọ ápò àbá aláǹfààní àti ṣe ọlọ́run ọba kan tàwa ṣe àìsí nǹkan yẹn náà opportunity fún alábàbìbẹ̀ náà lápẹ̀júwe ìlú táwọn wà yìí nìsìn ìwòlẹ̀ nìkan ọmọ mutí àbí kẹ́yàn mutí kèése kèésẹ̀ẹ̀sẹ̀ nàìjíríà abẹ́sẹ̀ ni ọwọ́ láǹfààní àti máa mú kò sẹ́ tí yọ̀dú lálàsí ọpọ́ sí mú lẹ́yìn wọ́n sì mú kò sí sẹ́yìn àtọ́ dáyà lọ́jọ́ ọlọ́run wọ́n lápẹ́ ìlú tẹ́ mutí fi kọ́ àláìsẹ́ pé wọ́n mú ọlọ́bẹ̀ kọ́kàn pé wọ́n lápẹ́ bẹ́ẹ̀ zìnà láwùjọ yìí náà kèése ẹ̀sẹ̀ wọ́n lá pé ìṣẹ́ zìnà ọlọ́run àwọn ẹgbẹ́ mi sì ń sin ọlọ́run yọ mú pẹ̀lú wàhálà yìí a jẹ́ a bá fi kalẹ̀ tá a ṣe alimọ̀tìjọ ọlọ́run òbí òun méjèèjì láti ìgbà tóun ti gbẹ́ òun tóun sì dúró lọ́wọ́ tán bẹ lábẹ́ òun in táwọn ò bá jẹ láì táwọn ò bá jẹ àtòun àtìyàwó òun àtàwọn ọmọ òun àwọn òbí àwọn ni ó sọ pé táwọn jẹ lélẹ̀ ẹwò ẹwò ẹwò dáadáa kìí ṣe tá máa gbé tó wù wá láwọn òbí jẹ alọ́wọ́ kọ́nà bí wù wọ́n jẹ ṣe tó gbàmí nǹkan irú àwọn òbí oúnjẹ wà láwọn ọmọ gbàkà mọ̀ pé áà ah, ah, ọ̀nà ìdẹ́sìlẹ́sì wá sí àmàlà níwò ìbí jẹ lónìí ẹni wá ṣe dáadáa sóbì ẹ̀ débi pé òbí kìí sọwọ́ yàwó ẹ̀ àwọn òbí òtí wa mọ́dún wọ́n jẹ tílẹ̀ fi wọ́n ń sú kí lẹ́ jẹ wọn ìmọ́dáwọn ẹgbẹ̀ tílẹ̀ sú ilẹ̀ wá sútọ̀ ìtàwọn jẹ lè ó wá wà lọ fún wọn ìgbà tí èdè wọn ti sùn òun wá gbé wọn jẹ fún kàkàlẹ̀ pé kóhun tó jẹun kíyàwó òun tó jẹun kọmọ òun tó jẹun kọ́dà wọn dábà àwọn kan tó jẹun àbí táwọn òbí òun jẹun náà inú dáadáa tí sáwọn òbí rẹ̀ pé bákáwà tó jẹun òbí ní kọ jẹun because bó ṣe rí tẹ́lẹ̀ náà nù ìgbà tó náà wá kékeré báwọn òbóhùn ká jẹun bí ò jẹun bí ó sọ̀rọ̀ bí ó sùn àríwàkọ́ tọ́lá bá ń kò pé lọ́dí ẹwàá ìwọ́n tó ní ẹ̀rọ àwọn ló jí ni ìgbà tí èdè wọ́n ti sùn wà dáa wọn lójú tó pípé bá ń pa àwọn náà tó wà kékeré náà wọn ò ní dáa wọn lójú àbí kóhun jíkóhun tó jẹun ó sì dúró kò jẹun ìyàwó jẹun ọmọ jẹun àbí kíyà jẹun àti bàbá àwọn wà jí lọ́wọ́ òru wọn bá tó dùn àwọn jẹ́ onígbàtẹ́ ìdí gẹ̀ẹ́jẹ́ yìí àwọn agẹ̀ẹ́jì wọn ó ní ọlọ́run tí mọ́ sí àwọn òfin lélẹ́yìn káni tí ma ń se yìí mú sí torí ìwọ̀n náà ọba nìyọ wáyà ní lẹ́kún wá sí apáta sí àwọn ajáde kó lù aláwọn wọ́n láti bẹ̀rẹ̀ ìgbẹ̀ lónìí se bí àgbéga ma wọ́n bí sí àbí wọ́n náà worún láyé rẹ̀ báyìí ẹlòmí ò ní ó fi lọ pé àà ní dára bí ọlọ́run àà ní bí dára bí ọlọ́run

tó ní kó máa sí lẹ́ẹ̀ẹ́sẹ̀ pẹ́nìkan fọ́ọ̀kàn ọlọ́run ọba àwọn náà wàhálà tí ń bẹ wájú rẹ̀ bá ti kó ga tó ó lágbára ti dékò fún ọ so aláǹfààní àti máa fi dáadáa tàbá ṣe fáwọn òbí wa ká máa bíbẹ̀ ọlọ́run wà lẹ́ eré iná ńlá ní fún wa àbí ọlọ́run ọba lè kí ọlá àwọn òbí wa ó wọ́n sàbá àforíjì wọn àwọn tó ti kú nù wọn bá àforíjì wọn lọ àwọn tí wọ́n bẹ láyé jẹ́kárí wọn pẹ́ ohun àlékún alágbàbà ṣe fún wọn lọ́wọ́ á sì kí sùúrù káàfi tọ́jú àwọn òbí wa tó rọ́ níbi zúúrù ẹgbọ́n wa ní kó lágbàlagbà lọ́wọ́ yóò mọ̀ tàà sọ yìí tó yóò ní wọ́n se kẹ́mí fún ọjọ́ eré ó sì fọ́ ah, ẹni náà sọ báyìí èyí ò tẹ́ mọ̀ pé ọ sọ ẹ̀láyé rẹ̀ o mọ́ sọ bẹ́ o gbé mi sùúrù táì tọ́ wa táàfi ní wọn látara wọn la ilaha illallah wa ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa la ilaha illa anta astaghfiruka wa الله وبركاته